وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يقول الله عز وجل وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe nírọ̀rùn fún wa ká pàdé ní ọ̀sán òní láti ṣèjọsìn láti ọ̀rùn jùmọ́ ọ̀bẹ̀ ọlọ́run ọba kó gbà ní ìjọsìn fún wa inú nǹkan tó lọ́wọ́ bá mójú tó tó pé áyà Kùránì pọ̀ lọ jẹntirẹ lórí rẹ̀ oníbò lọ́kọ àtìyàwó ṣe jọ gbé ọkọ àtìyàwó àwọn incident nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa tó ṣe pé tó pààlò òfin ọlọ́wọ́n ọba láwọn nǹkan kìíní yẹn ti wọ́ pátápátá àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ó burú gan níbi tí káràkámọ́tì sọ̀rọ̀ òfin ọlọ́run nítòfin ẹ̀dá nítàṣà tó dá lẹ́kọ̀ọ́ bá mú kí ni nǹkan náà ó ní wípé mọ́jẹ̀mú tọ́lọ́run fi ní ká wọn tọ́lọ́run ọba fi fi ọkọ ìyàwó sọ̀gá tọ́lọ́run ọba pè ní alimisa pọ̀lọ̀gàlẹ́ ọba májẹ̀mú yẹn òun ni wípé ọkọ àtìyàwó òun ó jọ gbé ọlọ́run bá wá gbàdéhùn lọ́wọ́ ọkọ kí làdéhùn náà òun ni imsakun bi ma'rufin aw tasrihun bi ihsan bọ́lọ́n bá jẹ́ káàrin ọkọ àtìyàwó bá wọ́ kọ́kọ́ kó hóòdì ìyàwó rẹ̀ lọ́nà tó dáa kó bá ṣe pẹ̀lú dáadáa tí ò bá ní íńtírẹ́sì má tasrihun bí ihsani kó túlẹ̀ lọ́nà tó dá méjèèjì ní jẹ́ mi bá pọ̀lọ̀gàlẹ́ tọ́lọ́wọ́n bá sọ bí mọ́mọ́ tọ́ bá rí sọ́sọ́ pé àdéhùn tọ́lọ́wọ́n bá gbà lọ́wọ́ àwọn ọkọ pé tọ̀ ó ti dọkọ lágbájá o pẹ̀lú méjì yìí ni o imsakun bí màrúfin bí nǹkan bá ṣe dáadáa òhó rẹ̀ lọ́nà tó dáa aw tasrihun bi ihsani tó bá pọ̀ bá ní interest mọ́ túlẹ̀ ìlú tó dá níjọ́ tẹ́yìn ọ̀bá ti ṣe méjèèjì yìí tẹ́yìn padà wá fóbìnrin ilẹ̀ kálímọ̀ alákọ̀ tí ọkọ irú nǹkan ní ń bẹ táwọn ọkùnrin máa ń ṣe báyìí yàtọ̀ ya ńláńlá ní bẹ fún un kí ní ṣẹlẹ̀ ẹni ọkọ àtìyàwó mi tí wọ́n fẹ́ ra wọn nǹkan ńláńlá lè ṣẹlẹ̀ lóòótọ́ pé ọkọ àtìyàwó nìkan náà ló mọ́ ẹ̀ẹ́dẹ̀ sì rí pé ọkọ yẹn elu lè wà lórí for twenty years ìyàwó rẹ̀ wà lé rẹ ònú ìyàn kan ṣe kò ní obìnrin yóò béèrè kó kò ní ma àwọn aráàtò ọkọ ń bẹ́ẹ̀

fàbàlágbà àjẹ́là òhúnná tó átásìkò ìgbà tí ìdá àwọn ó parí ó súnmọ́ ara nǹkan táwọn lárúbáwá lásìkòjà ìlíyà mọ̀ ń ṣe tẹ́mọ́ fi ń fìlera móbìnrin ó ní wípé sábàkọ obìnrin ilẹ̀ nísìn ó lásìkò ìgbà tó yẹ kó parí ìdá ó súnmọ́ báyìí wọ́n wá gbà padà wọ́n tún wá tún kọ̀ sódà kó tún tún kọ̀ lásìkò jàìlíyà tẹ́lẹ̀ kò sí nọ́mbà fún nọ́mbà kan lásìkò tẹ́yàn ni so àwọn ọkùnrin ó máa wá ṣe bẹ́ẹ̀ láti fi ìnira mú pé òun ò ní kọ́ ọlẹ́ kò sì níjọ kó lọ́kọ̀ quran ní tẹ́ bá pa àwọn obìnrin lẹ̀ tó dásìkò ògbà tó ṣe wípé ìdá àwọn bá fẹ́ parí ẹni choice fa amsikuhunna bi ma'ruf ẹhó dì wọn lọ́nà tó dà ẹgbà wọn padà ní tinú tìdùnú pé ìyàwó rẹ̀ ló fẹ́ jẹ́ padà

wàlá tàtàkìrú àyà ti láàrin òṣùwọ̀n wa àwọn àyà ọlọ́run ọba ẹ má mú ní nǹkan yẹ̀yẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ẹni pé tọ́lọ́run bá gbóṣe nǹkan kalẹ̀ tó ní hikma kan tó bá bá mẹ ẹ̀yẹ má tètè àǹtí hikma yẹn kọ́lẹ̀ gbọ́dọ̀ ṣe ara ẹsẹ̀nsì tọ́lọ́run fi ní kóbìnrin ṣe ìdá ilé ọkọ rẹ̀ ní pé bẹ́ẹ̀ láàrin táìmù yẹn ẹlẹ́ ronúkúwàdà bóyá ẹ padà tó gẹ̀ẹ́tì ara yín kẹ́yìn wá pọ́ọ̀nù ẹ̀ pé no ìyá ó jẹ́ ọ ìyá ó jẹ́ ọ tó bá ti fẹ́ parí màá tún màá fi mí le àbí tó bá rí pé nìsìn bá ní interest ma bọ́bá góòbá fẹ́ mọ́ lọ pé ohun ọ̀ráyé kí láburú kìíní àbúrú rẹ̀ ó ní wípé especially láwùjọ tiwa tó ṣe fáwọn èèyàn ò fẹ́ kan mà pé èèyàn máa ń lọ ṣẹ̀rẹ́ akọ̀ọ̀tù bó bá súnyàn pítọ̀ dápọ̀ ẹ̀kọ́ mi pọ̀lẹ̀ lọ́ọ̀kọ́ mi for ten years fifteen years kọ́dà àwọn ọmọ gbọ́dọ̀ dàgbà wọ́n lè sọ pé ìyàwó rẹ̀ yìí kí ló ìkúwì náà ni ìwọ́n náà ló sọ́wà láyé yóò sáà kú ìwọ kọ́ ló dá obìnrin yẹn ọlọ́nkọ̀ fi ọ́sọ̀ ọ̀gá ni ọlọ́sì fún oníṣọ́rẹ̀ so need ẹ̀ ìmsáàkù bí ma'ruf so need ẹ̀ tẹ̀sírẹ́ oúnjẹ ìta ní Islam fi yàtọ̀ sáwọn sísẹ́mù yòókù náà nù sísẹ́mù àwọn tágbé sísẹ́mù àwọn ní pẹ́tọ́ ní kò sí tọ̀lá àpò rárá kò sí divorce ẹ̀wọ̀n tí ń lead sí ẹ́ tọ́ Islam tó ní divorce náà bẹ́ńkọ̀ torí pẹ́tọ̀ better option ló jẹ́ ni nígbà tó bá ti pé ní sọ obìnrin ó kàn náà ẹ wà rí báǹkù 20 years obìnrin ọmọ wa béèrè yìí pé in sáàtẹ̀ ní sọ pé òun lọ́kọ báyìí ẹ́ ṣe ẹlòmí bá fẹ́ fẹ́ ẹlòmí ò lè fẹ́ ẹni tó kọ́ra ẹ̀ lọ́kọ ìyàwó kò ṣe ojúṣe kankan ẹ́ obìnrin náà ní gbogbo bùkátà ni ẹ tó bá ṣe rí ni pé ó ń fi áyà one then àbòsí ló tọ́ yàtọ̀ fún pé yóò wá jẹ́ yà láyé òkú ẹni náà máa retí ìyàtọ̀ ní kí ìsìláàmù fẹ́ ò ní wípé béèyàn bá ti mọ̀ pé yóò bá ti ní interest nínú obìnrin mọ́ ìwọ kọ́ ló ní láìfù obìnrin ìwọ kọ́ ló ní láìfù jó máa lọ wọn bá tẹ̀ lọ mọ̀ pé ò ní jó lọ òṣù fẹ́ ilé yóò bá ìsìláàmù mú o ẹni tó bá ṣe yàtọ̀ sí pé ń takò òfin ọlọ́run ọba ó ń bá àwùjọ jẹ́ ni o ó ń bá àwùjọ jẹ́ ni o ọlọ́run ọba kò sọ wa mo jẹ́ ká takò òfin Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim ala mi alhamdulillah wa salatu tí ìsìláàmù náà tó fi ààlà sí torí kí nira má fi gba obìnrin ó ní wípé ọkùnrin yóò búra ìlà là ń pè ìlà yóò búra pé ìyàwó òun yìí tóun bá ti ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ pé òun ọlọ́wọ́ bá búra òun ní súnmọ́ tó bá wá búra bẹ́ẹ̀ lásìkò jà ìlíyà obìnrin yẹn òwú máa wò àmọ́ kò wù kó kọ́ọ̀lẹ̀ Sa'id ibn Musayyib ní sọ kánà rajul fil jahiliya la yuridu al-mar'a ọmọ nìyẹn láti jahiliya obìnrin òwú má wala yuhibbu an yutalliqaha kò sì wù kó kọ́ọ̀lẹ̀ la'alla yatazawajaha ghayruhu kẹ́lùmí má fi fẹ́ ghayruhu fakana yahlifu yóò wà búra alla yaqrabaha òun ò ní súnmọ́ lil-mar'a ó fẹ́ fi nira mú bìnrin ó lè wà ń bẹ̀ kan ọdún méjì pé yọ́lọ́run ti búra ṣe àmà pé bẹ́yàn bá búra lẹ́yìn bá búra sí nǹkan tẹ́yìn bá pa ah, ní tí mo búra sí nísìnyí òkè ọ̀dà owó ọ̀kì mọ́ aburú ni ó kàfàrà bẹ́nu Islam àwọn ò ní kàfàrà yẹn gbà yẹn yọ́lọ́run ti búra náà ní ọmọ wí ní tó gbà tó fi búra ni pé ní tó bá fi mú tó bá fi sàbámọ́ a ti búra kò ní wò pé bóyá ìnira mẹ́rin kankan torí pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láti fi fìnira mọ́bìnrin lọ́lọ́wọ́ bá fi pẹ́ẹ̀gì òfin

kó súnmọ́ ìyàwó ẹ̀ tí ò bá fi súnmọ́ ìyàwó ẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin ìyàwó rẹ̀ ti kọ́ lẹ́nu bọ́lọ̀ bá fẹ́ sẹ́ta obìnrin fún ìlú ẹ́ so gbogbo àwọn tá à ń ṣe yìí táwọn kan máa ń ṣe tẹ́lómi bá àwọn ti búra kọ́dà tẹ́ bá láwọn rí sí tẹ́lómi máa ń gí fún náà kọ́ ó lè nígbà tó ń fẹ́ ìyàwó òun ní sí ìgbà òun náà wá ní gbogbo owó òun ò lọ dáadáa mọ́ bísínẹ́sì òun kúrọ́bù òun ló pa burú wá fi ní òun òun náà sì fi ìyà jẹ́ wọ́n bá béèrè pé bonú bẹ́sí ṣe lé ipò sí ẹ́ so gbogbo àwọn nǹkan tá a dé wọnú ìsìláàmù yìí òfin tọ́lọ́run bá ṣe ń pọ̀ pàtì ìyàwó ó lágbára kọjá bá a ṣe ń ṣe yìí o àwùjọ ti ń bàjẹ́ fún o àwùjọ ń bàjẹ́ fún o béèyàn bá ti mọ̀ pé wọn bá ti lóbìnrin fẹ́ mọ́ agbára tọ́lọ́run bá fọ́kùnrin ká mọ̀ bẹ́ẹ̀ o ó wà nǹkan tó dì í òun ni kí ni imsakun bi ma'rufin aw tasrihun bi ihsan fún kálukú gbé sọ́kàn bẹ́ẹ̀ pé di obìnrin mú tó bá ní interest kò sì bá lọ́nà tó dá bó bá ní interest pè ní tẹ̀ bí ìfúnni ìkọ̀rán ní lọ́nà tó dá lẹ́yìn ọba ti mú méjèèjì ní ṣe èèyàn ń takò àlùmẹ̀fà pọ̀lọ̀gàlíìf ẹ̀yìn àdéhùn tó nípa ọlọ́pùsọ̀rọ̀ bá fẹ́ ìyàwó ọlọ́mọjà sàgbà fún mi pàṣẹ ìyàwó ọlọ́mọjà àríba ìbínú ọlọ́run bá tún pàṣẹ ìyàwó ọkùnrin ò lágbára àti hold on sọ́mọ obìnrin tó bá ìpò òun tó bá tọ̀kọ́ ọba máa fi ìyà jẹ́ ní àbí kò ní nígbà ìdúró ń bẹ orí ìlú ìfẹ́ fún mọ́tò báyìí tó padà ákàbí ní ọlọ́run ọba ń bẹ ọlọ́run ọba òfọkùnrin ní absolute power o méjì òun kó ń kálukú gbé wa tó ká gbé sọ́kàn gbogbo tí ò bá wù kó lè ṣẹlẹ̀ gbogbo ẹni tí ò bá wù kó kó lè jẹ̀bi ẹ má jẹ́ ká wa lò ẹ̀yìn sọ pọ́gbìnrin máa ṣe báyìí ní sùkúrò obìnrin ọ̀wà fàtàzà ló wá sálímù alákọ̀ọ́ ẹwà fi wọ́n lẹ́gbẹ́ tó wá suspended ẹ̀ lè sọ pé wọ́n lọ́kọ́ ẹ̀ lọ pé wọ́n ní islam fara mílé yìí o ọlọ́mọba kò sọ wa mẹ́ ọlọ́mọba kò tún wa ṣe ọlọ́mọba kò bá wa tó lé wa اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال وصحبه وسلم انك حميد مجيد